الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين قلنا قبع صلاة و الله صفوة من القرآن الكريم وني أدعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة الله ني أما pèpè lọ sí ojú lọ síbi ẹ̀sìn ọlọ́run ẹ máa pe àwọn èèyàn lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá eléyìí ni tí ó lè jẹ́ kán sórí rẹ ayé àti ti ọ̀run ọlọ́run ní yáyọ alẹ́bí na àmọ́nù ẹ̀yin onígbàgbọ́ òdodo istajibu lillah ẹ máa jẹ́ ìpèpè ọlọ́run ọba wa rasul istajibu lillahi wa rasul ẹ sì máa jẹ́ ìpèpè òjíṣẹ́ idha da'akum nígbà tí ọlọ́run àtòjíṣẹ́ tí wọ́n bá ń pè yín lè máa yọ ṣèyí kún lọ síbi nǹkan tó máa jẹ́ kẹ́ ẹ lè ṣẹ̀mí lọ síbi nǹkan tá jẹ́ kí ẹ lè ṣorí rẹ̀ eléyìí ọlọ́run bá fẹ́ káwa náà máa pe àwọn èèyàn lọ síbẹ̀ ìpèpè sí ojú ọ̀nà ọlọ́run ọba ó kó sínú àdáàwájú ìlànà kọ́yọ̀ kárí nǹkan tó dáa ká máa pèpè lọ síbẹ̀ àlọ́kọ́ ìrùn bí ohun tó dáa yìí wọ́n ní àlè ìmáàlì òun náà ní ìgbàgbọ́ ká máa pèpè lọ síbi kí àwọn èèyàn ní ìgbàgbọ́ wàhúwà ní Islam wọ́n ní àlọ́